oṣù rọ̀bíù ní ọgbà ọdún fourteen thirty seven ogúnjọ́ oṣù kẹta oṣù rọ̀bíù ní ọgbà ọdún fourteen thirty seven lọ́dọ̀ àwa mùsùlùmí àti lọ́dọ̀ ọlọ́run òní kìí ṣe ọjọ́ àkọ́kọ́ oṣù kìíní ìbẹ̀rẹ̀ ọdún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba tó dá èmi àti ẹ̀yin kò lọ́wọ́ sí ọjọ́ òní gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ ọdún tuntun ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó dá wa síwájú kó tó dá wa ni òní ti ń jẹ́ ogúnjọ́ oṣù kẹta lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala nínú sura àtàwọ́bà Quran nine verse thirty six Allah ní inna iddata shuhuri inda Allahi ithna ashara shahra fi kitabillahi yawma khalaqa as-samawati wal ard dájúdájú òkà oṣù tí ń bẹ lọ́dọ̀ àlọ́ọ̀ méjìlá ni nínú tírà rẹ̀ tó ti kọ́ sí nínú lákùnrin mahfud láti ọjọ́ tó ti dá sánà àtìlẹ̀ lọ́lọ́run ti sọ pé oṣù méjìlá ní bẹ lọ́dọ̀ ọ̀hún fìhínà àríbá àtúnkùn fìhínà àríbá àtúnkùn nínú oṣù méjìlá náà oṣù mẹ́rin kan wà nínú ẹ̀ tó jẹ́ oṣù ọ̀wọ̀ kò sí oṣù ọ̀wọ̀ kankan nínú oṣù january títí wọ december inú bí tí oṣù ọ̀wọ̀ wà òun náà ni oṣù tọ́lọ́wọ́n bá dá àwọn oṣù ọ̀wọ̀ náà òun náà sì ni oṣù oṣù kọkànlá volikọ́ádà oṣù kejìlá volikíjà oṣù àkọ́kọ́ muharram àti oṣù keje oṣù rọjà oṣù ọ̀wọ̀ yìí èèwọ̀ ni fún mùsùlùmí láti gbé ogun dìde sí àwọn ọ̀tá ọlọ́run nínú àwọn oṣù náà ìdí tó fi jẹ́ oṣù ọ̀wọ̀ nìyẹn kò wá sí oṣù ọ̀wọ̀ kankan nínú oṣù january títí wọ december àti pé àwọn kan ni wọ́n dọ̀kọ̀ ní nǹkan bíi two thousand years ago àwọn kan ni wọ́n jókòó tí wọ́n ronú gbé oṣù january kalẹ̀ látara àwọn òrìṣà kan tí wọ́n máa ń bọ nílẹ̀ europe wọ́n fi àwọn oṣù january february wọ́n fi sọrí àwọn òrìṣà tí wọ́n ń bọ ní europe oṣù ìdáwọ́lé. ìdáwọ́lé nǹkan òòṣà tí wọ́n gbà pé òun làwọn máa ń ké pè tá à ń bá fẹ́ dáwọ́lé nǹkan tá à ń bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tá à ń bá fẹ́ wọ̀lú àbí tá à ń bá fẹ́ jáde òrìṣà náà nílẹ̀ Rome òun ni wọ́n ń pè ní Janus nígbà tí wọ́n ń pín àwọn oṣù fún àwọn òrìṣà wọ́n wá pín oṣù àkọ́kọ́ fún òòṣà danas mùsùlùmí àní òòṣà bọ àní ọlọ́run míì yàtọ̀ sí Allah gbogbo ohun tó bá ti wá ní bàtà pẹ̀lú òrìṣà èèwọ̀ ni fún mùsùlùmí láti dá sí i sísọ pé gbogbo ọdún tó bá bá ní láyé ní ṣíṣe ìsọkúsọ ni nítorí wípé ṣé tí wọ́n bá ń ṣe eégún náà sọ́ọ̀bà wọn ṣe ọ̀sàkọ́ láyé ṣé tí wọ́n bá ń gbé òòrùn sọ́ọ̀bà wọn gbé e, ọ̀sàkọ́ láyé tí wọ́n bá ń bọ Yemọja sọ́ọ̀bà wọn bọ́ ọ̀sàkọ́ láyé tí wọ́n bá ń bọ Ògún sọ́ọ̀bà wọn bọ́ táwọn oníṣọ̀gbọ́n náà bá ń bọ tiwọn sọ́ọ̀bà wọn bọ́. èèwọ̀ ni fún mùsùlùmí láti kópa nínú ẹ̀sìn míì gẹ́gẹ́ bó ṣe jẹ́ wọ̀ fún wa láti kópa nínú ọdún míì yàtọ̀ sí ọdún tọ́lọ̀ nígbà tí ànábì náà wọ ìlú Madina sallallahu alaihi wasallam ó bá àwọn ènìyàn bẹ̀ ó bá àwọn ọ̀ṣẹ̀bọ níbẹ̀ ó bá àwọn Júù níbẹ̀ ó bá àwọn Christian níbẹ̀ àti àwọn mùsùlùmí ẹ̀ka awúrò tí wọ́n ti gba islam níbẹ̀ nígbà náà lọ́wọ́ ọba wọn tí wọ́n ń ṣe ọdún méjì ànábì sì sọ fún wọn pé ọdún méjì tẹ̀sí tẹ́lẹ̀ ẹ̀lọ́parẹ́ aláwọ̀ ti fi ọdún méjì mìíràn tó lóore jù yẹn lọ pààrọ̀ ẹ̀ fún yín òun náà sì ni ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá lásìgbà náà ni gbogbo mùsùlùmí àgbáyé ti ń ṣe ọdún méjì péré àárí àkọọ́lẹ̀ tí wọ́n fi january wá kún àárí àkọọ́lẹ̀ tí wọ́n fi mọ̀lídìí ànẹ́bí kún àwọn aládàádálẹ̀ àwọn ọ̀jẹ̀lé olùjẹ̀lé eégún àwọn ọ̀jẹ̀ kífàjẹ̀ mẹ̀dúgbú àwọn ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tọba ní àfa ńlá tó gbé láwàní ńlá tó ti bá wọn pa jẹ láàárọ̀ yìí tàbó ti bá wọn pa ẹran láàárọ̀ yìí tàbó ti bá wọn lọ sí àìsùn àdúrà àkànṣe àdúrà òru thirty one mọ́júmọ́ one wò dáadáa kò bá dùn tuntun wò lẹ́ẹ̀kan sí kò sálàfíà nú ẹ̀mí rẹ̀ àjẹ àjẹ àjẹ lọ́dọ̀ rẹ̀ ó ju òfin ọlọ́run lọ ọ̀nà ọ̀fun rẹ̀ ó tóbi ju ọ̀nà ọ̀run lọ lọ́dọ̀ rẹ̀ irú àwọn wọ̀nyẹn wọn kì í ṣe àpẹẹrẹ rere nínú mímọ́ ànábì àwọn mùnàfíkì àdínì ni àwọn tó ga sí wípé tí pásítọ̀ bá fẹ́ ṣoògùn àwọn náà ni wọ́n bá ṣoògùn awọ́rò tí babaláwo náà bá fẹ́ sóògùn àwọn náà ni wọ́n bá sóògùn tẹ̀kúwọ̀ náà mọ̀ pé wọ́n di tíà fún eléégún lélégún náà fífi tíà kọ́ ẹ̀kú rẹ̀ tí ó bá sí ìbáṣepọ̀ láàrin eléégún àti àwọn àfáà ọ̀jẹ̀dífàjẹ̀mì ìdúgbò wọ̀nyí kí ló fẹ́ mú tíà lórí eléégún tẹ̀bẹ́lẹ́gún òkú mọ̀ kankan nù kéwù torú àwọn àfa bẹ́ẹ̀ náà ni wọ́n han tíà wọ́n wọ́n di tíà wọ́n fún eléégún pé kó rí n lò irú àwọn àfa bẹ́ẹ̀ àfa burúkú ni wọ́n wọ́n ìṣẹ̀lẹ̀ tí yẹn bá ń sún mọ́ wọ́n ti sun tiwọn jóná má jẹ́ kí wọ́n kó bọ̀ má lè rí ṣe bí àwọn àfa náà ṣe bí wọ́n lọ ṣe àìsùn àdúrà mọ́júmọ́ lọ́dọ̀ ọlọ́run òru àná mọ́júmọ́rì kì í ṣe òru ìparí ọdún kan bọ́ sínú ọdún mi lọ́dọ̀ ọlọ́run òru àná mọ́júmọ́rì kò ní nǹkan kankan tó pàtàkì rẹ̀ bíi òru rẹ̀ láti lè kọ́ ní ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run tọ́lá ń sọ pé lè láti lè kọ́ lè rí kọ́ èrò mi ní alẹ́ ti ṣàrà òru rẹ̀ látòlè kọ́dírì ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ò sí látòlè kọ́dírì nínú rẹ̀. òru òru mọ́júmọ́ òní òru jímọ̀ mọ́júmọ́ jímọ̀ yìí táwọn kákà kún ìparí ọdún kan ìbọ̀ sínú ọdún míì kò pàtàkì lọ́dọ̀ ọlọ́run ní èyíkéyìí ọ̀nà tí nǹkan máa ń gbà pàtàkì kò yàtọ̀ sí òru míì tá a ti lò kọjá kò yàtọ̀ sí òru míì tí ń bọ̀ tá a tún máa lò ẹ bá wa lọ ṣe àkànṣe àdúrà kan tàbí àkànṣe nọ́fìlà kan nínú òru tá a sùnmọ́júmọ́ yìí ọmọ kù sí àṣedànù o ní òdodo ni wípé gbogbo òru mùsùlùmí la lè fi yan nọ́fìlà kò sí òru kan tí o sì náfìlà mú tìrì ń bẹ bẹ́ẹ̀ ni kò sì sí òru tá a ní náfìlà tá a ní ibi ọlọ́run níbẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àníyàn ni máa ń ṣíwájú iṣẹ́ tọ́ba dá sí pé àníyàn tó fi ṣe náfìlà òru yẹn òun ni pé ọ̀fẹ́ bí ọlọ́run ní ọ̀nà àrà nítorí pé a ti parí ọdún kan tá à bá bọ̀ àti wá afẹ́ bọ́ sínú ọdún tuntun míì ibi o ti gbé báyìí nù ibi tí àdúrà ti di òfò wájú ọlọ́run torí pé o ti fi nǹkan tí ọlọ́run ò lọ́wọ́ sí o ti fi gbé ọlọ́run ọlọ́run ò lọ́wọ́ sí january to december kò sínú kùránì kò sínú àdísì kódà kò sí nínú bíbélì ayédèkútẹ́ dé káàkiri lónìí jésù ò dá mà mọ́sẹ̀ ò dá mà kò sáànà bí ọlọ́run kan tó mọ̀ nípa january bí december àwọn ẹni èṣù kan látàlá ayé àwọn tí wọ́n gbé kalẹ̀ nítorí pé wọ́n wà nípò alágbára ayé ni wọ́n fi wá dàbọ̀ wá lọ́rùn pé ohun tí dábì náà ṣe òǹkà nìyẹn lójoojúmọ́ wa àwa mùsùlùmí a gbọ́dọ̀ tají lójú oorun ká kọ̀ ọ́ lé wọn lọ́wọ́ tọ́lọ́lọ́ sọ wípé yá àyípadà ẹbí na àbẹ́lù ẹ̀yìn tí ẹ gbàgbọ́ ní òdodo wàyí ń tù tí yẹn o wàyí ń tù tí yẹn ń fàrí kọ́ mínà lẹ́bí na kúùtù lè kì í dára ọlọ́run ní ẹ̀yìn tẹ̀ gbàgbọ́ ní òdodo ẹ̀yìn mùsùlùmí tí ẹ bá tẹ̀lé igun kan nínú àwọn tí a fún ní tíra tọ́lọ́ bá ti ń dákọ̀ọ́ alùpùpù kìtàbù lọ́rọ̀ kùránì ìyẹn méjì péré ni igun méjì ni igun àwọn tí wọ́n dá àdàkúdà sílẹ̀ lẹ́yìn Mósè tí wọ́n sọ̀rọ̀ wọn di Yẹ̀húdí àti igun àwọn tí wọ́n dá ìdàkúdà rẹ̀ lẹ́yìn Ìsá tí wọ́n sọ̀rọ̀ wọn di Nàsárà àwọn náà ní igun méjèèjì ọlọ́run wá ní tẹ́ bá tẹ̀lé èyíkéyìí nínú wọn kátólíkì lẹ tẹ̀lé nínú wọn ni ajẹ́rìí ni o. Eh, rìdíìmù ní o babanọ́kù eh, ní o bọ́ọ̀lẹ̀gẹ́ ní o gbogbo tí ń pera wọn sí wà á tó tí ò fàárí gọ́ọ̀lù mẹ́nà lẹ́ni náà ó tún lè fi dára tẹ́ bá tẹ̀lé igun kan èyíkéyìí igun nínú Christianity èyíkéyìí igun nínú Yẹ̀wùdí táyì mùsùlùmá fi lè tẹ̀lé wọn pẹ́rẹ́ Yẹ̀wùdí kò bá àdáyé náà ní gbòm káfírin wọ́n dàyé padà sí kébèkú wọ́n dá yín padà sí kèfèrí bíi tiwọn ní tó o bá ti bá wọn sí ọdún kérésìmesì tó o tó bá wọn sí ọdún january wọ́n ti dá ọ padà sí kèfèrí kì í ṣe bẹ̀rẹ̀ sí ló jẹ́ haram kì í ṣe bá kí ẹ lọ́lọ́ ṣe ní haram ṣùgbọ́n ìrẹsì tí wọ́n ṣe yìí adìẹ tí wọ́n pa yìí ó dúró sórí àwọn ìgbàgbọ́ kan tó tako ìgbàgbọ́ Islam. ní ti kérésìmesì wọn làwọn ń ṣe ọjọ́ ìbí ẹnìkan táwa ló ń tàn lọ́dọ̀ wọn wọ́n ní oní olúwa wọn wọ́n sì ní olùgbàlà wọn wọ́n lò ní ọmọ ọlọ́run wọ́n tún ní oní ọlọ́run ṣé wọ́n bá bẹ́ẹ̀ ẹni tí wọ́n sọjọ́ òbí rẹ̀ nìyẹn ṣé wọ́n gbà bẹ́ẹ̀ tọ́ba náà gbà bẹ́ẹ̀ tó o sì ń jẹ́ ẹ̀rẹ́sì tí wọ́n ṣe tí wọ́n ṣe fún ọjọ́ ìdí rẹ̀ mo ti gbà bẹ́ẹ̀ ni. tọ́ba tó gbà bẹ́ẹ̀ tó di adìẹ tí wọ́n pa fún un mo ti gbà bẹ́ẹ̀ ni. ibi tó ti di kékeré nù yàtúndú kùn bá dàrí ìmọ̀ ẹ̀dẹ́gùn káfíìrì wọ́n dà yín padà lẹ́yìn tẹ́ ẹ ti nígbàgbọ́ òdodo wọ́n á wá dà yín padà tẹ́wàá di kèfèrí bíi tiwọn. sìgá nọ́ọ̀sì ńkọ́ kìí ṣe ìrẹsì tí wọ́n ṣe ní january báwọn ò ní haram kìí ṣe ẹran tí wọ́n fi sí ní haram kìí ṣe minerals yẹ ò ní haram ṣùgbọ́n ta ló ní oṣù january òrìṣà kan tẹ́ńpẹ̀ ní janos òun ló ní ẹ̀ẹ̀kan lọ́dún náà wọ́n sì máa bọ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà máa bọ̀ ọ̀sà janos nílẹ̀ róòmù ẹ̀ẹ̀kan náà wá ni wọ́n ń lónìí àti kìrìyú ayé àti yẹ̀kúdí ayé àtàwọn lọ́ọ̀sà mìíràn gbogbo wọn ni wọ́n wá ń bọ òòṣà gánọ́ọ̀sì yẹn lónìí mùsùlùmí nìkan ni ọba wọn lọ́wọ́ sí àbí wọn lọ́wọ́ sí wọ́n ti jẹ́ lẹ́sìn lónìí lẹ́sìn january ah tó o bá ti jẹ́ òjẹ̀jẹ̀kújẹ nù o o ti jẹ́ ọ̀rọ̀ nù o àfikọ́ ya lọ́la foríjì kó o sì ti lọ́ọ́ rèé lò fún ara rẹ torí kò ní jẹ́ kájọ àrẹ padà gbà mọ́ òun ìjẹkújẹ haramu kì í jẹ́ kájọ ògbà ní àdébísọ̀wọ́ wà ní wọ̀sánà ó sọ nípa ọkùnrin kan tó ṣe ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ tọ́wọ́ ilé ọ̀rọ̀ òun fẹ́ àdúrà òun ní ìdìkúlọ́wọ́ ọlọ́run ọba tẹ́wọ́ sọ́lọ́run olúwa mi ṣàánú mi àdébíwá ni ẹ máa wọ́ ọ haramu jẹ haramu ni máa mu aṣọ haramu ni ń wọ̀ wọ́n tún rè dàgbà pẹ̀lú haramu báwo lọ́wọ́ wọn sì bá gbàdúrà rẹ̀ ìjẹkújẹ ìjẹkàtò gbà nítorí náà ráìsì ètò jẹ láàárọ̀ ètò jẹ ráìsì jánọ́sì tètè lọ rè wọ́ọ̀mù gan tó ń lò ní ìsìn tó fi ìyà dànù mọ̀tẹ́ kó dà ìjẹ́sì sínú ẹ̀jẹ̀ rẹ ó léwu mọ̀tẹ́ lé ní o ó léwu o ntí ó ntí ó ntí ó bàjẹ́ nínú ọ̀rọ̀ rẹ o ò lè gbé sórí òṣùwọ̀n o ṣé wọn náà lówó lọ́wọ́ tó fi sílẹ̀ sílé rẹ kó jẹ́ ni tó fi àdùnkù pé kó lọ kó kó lọ kí ẹnìkan kó ọdún èèwọ̀ ni fún ọ lónìí láti lọ kí ẹnikẹ́ni kó ọdún èèwọ̀ ni fún ọ lónìí láti dáhùn tẹ́lifíà bá kí ọ kó ọdún. máa sọ fún wọn wípé àsìnú ọdún lọ́dọ̀ ọlọ́run àsìnú ọdún ọlọ́run ò mọ òní sí ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ fún èdè ìlọ́dún ntọ́nà mọ òní sí òní ogúnjọ́ oṣù kẹta ogúnjọ́ oṣù kẹta ọdún òhìjìrá ntọ́nà mọ òní sínú ọ̀dà ẹja wò ṣé nìjíríà bá a. ni mo fi pé kí ni ọ̀dà ni ṣé tí ọ̀dà jẹ́ àbá ṣé òun náà lè mọ̀ pé ọ̀dà tàbí ọ̀dà bẹ́ẹ̀ ni bọ́ọ̀bù ọmọdé á lè dorí kọ o lè mọ bí jánọ́ọ̀sì yóò ṣe dà àti ọdún kérésìmesì àti ọdún mòlídìí ànẹ́bí tí wọ́n ṣe ní last week o lè mọ̀ fún ara rẹ pẹ̀lú ọgbọ́n tí mo fẹ́ kọ yìí kí náà ní ọgbọ́n náà béèrè lọ́dọ̀ ẹ̀ tó bá gbé ọdún kan wá wípé ọdún tẹ́ ẹ gbé wáyé tẹ́ ẹ ní àṣẹ báwo ni ọlọ́run ṣe ní ká ṣe é ó rí i pé kò ní kò ní kò ní kò ní rẹ́sì fọ̀ bí léèrè léèrè kan bá pé ọdún tẹ́ ẹ ní àṣẹ báwo ni ọlọ́run ṣe ní ká ṣe é nígbà náà ń gbé ìtúnu àwẹ̀ kalẹ̀ ọsọ bá ṣiṣẹ́ àbí ọ̀sọ́ ọ̀sọ́ ọ̀la ọ̀la ìjọjáka ká tó lọ sí yídì wọ́n sì ní ẹ bá lọ jáka lẹ́yìn yídì wọ́n ní jáka rẹ̀ kò ní tẹ̀sùmọ̀ tó a sì lọ kírun yídì a kìlá ká méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì darí wálé ọlọ́run ti sọ bá sọdún nù ọdún léyà ọlọ́run gbé kalẹ̀ fún wa ó sì sọ bá ṣe ṣe ó lé níbi tọdún léyà ẹ pa ẹran ọdún léyà ni ẹ sì gbọ́dọ̀ bá ṣáájú yídì ẹ lọ kí yídì tán nígbà tẹ bá kí yídì tán lẹ́tọ̀ọ́ pa ẹran ọdún ẹ bá bẹ̀rẹ̀ ọdún tiẹ̀ síwájú yídì ọbẹ̀rẹ̀ dẹnu kí lọ́lọ́run sọ nípa ọdún kérésìmesì fún wa tó fi bá wọn lọ́wọ́ sí i bọ́ọ̀lù náà sì ní ká ṣe ọdún kérésìmesì báwo lọ́gbọ́n ṣe ní ká ṣe ọdún mòlídìí ànábì tó fi bá wọn dá sí i kí lọ́lọ́run ní a ṣe lọ́jọ́ ọdún mòlídìí ànábì kí lọ́lọ́run ní a ṣe ní ọjọ́ ọdún january one kò lè rí mi kankan bẹ́ẹ̀ ni òsì lè rí àdìsí kan tí ó sọ pé bẹ́ẹ̀ ṣe ṣe ọdún mòlídìí rèé o ẹ lọ sí yídì ni o ẹ kò kí rákà méjì o kò lè rí ìyẹn náà ti tó ó ti tó ní ẹ̀rí tí ó fi irọ́ owó àwa mùsùlùmí nígbà tó tọ́lọ́ bá ní ká ṣe nǹkan yóò sọ bá ṣe ṣe ọlọ́run ní á ṣàlùwàlà ó sì sọ bá ṣàlùwàlà ọlọ́run pàṣẹ gánábà wíwẹ̀ ó sọ bá ṣe wẹ̀ gánábà ọlọ́run pàṣẹ irun ó sọ bá ṣe kírun ó pàṣẹ àwẹ̀ ó sọ bá ṣe gbàwẹ̀ ó pàṣẹ hájì ó sọ bá ṣe ṣe hájì tọ́lọ́ bá pàṣẹ gánábà yóò sọ bá ṣe ṣe àbámọ̀ wọn pàṣẹ rẹ̀ tọ́lọ́run bá pàṣẹ kò ní dí àdẹ́bí fún wa yóò sọ bá ṣe ṣe ọlọ́run pàṣẹ rẹ̀ tọ́lọ́run bá pàṣẹ kérésìmesì fún ayé yóò sọ bá ṣe ṣe àbámọ̀ wọn pàṣẹ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé wa ó léwu púpọ̀ ó léwu tó o bá ń sọ pé ẹgbẹ́ máa ń gẹ́gẹ́ kó jẹ́ ìṣòro ẹgbẹ́ máa ṣiṣẹ́ kú ṣe èso hmm. rántí wípé ọjọ́ tí kò bá kànlẹ̀kùn rẹ kò ní sọ fún ọ kò sì ní kànlẹ̀kùn rẹ kó tó lóun tó ń padà bọ̀ wá bọ̀ ọ ẹ̀ka tó bá ti dé náà ni ètò ọba sì ṣe bó bá ṣe di ẹrù rẹ náà ló sì bá mi sàárè tó bá di dáadáa àdébè sọ pé iṣẹ́ rere rẹ a máa wá ní àwòrán ẹni dáadáa kẹ́ẹ̀jọ́ máa gba fàájì nínú sàárè títí di ọjọ́ àdìmé tọ́ba wá di ẹrù rẹ nídìkudì tó sí pé Ògún ẹjọ́ ń bọ́ ni Ṣàngó ẹjọ́ ń bọ́ ni Ọya ẹjọ́ ń bọ́ ni kánífà ẹjọ́ ń ṣe ni mòlídì ẹjọ́ ń ṣe ni January ẹjọ́ ń ṣe ni òtún jẹ́ ẹrù ẹ̀ nídìkudì nu òtún ìdìkudì èrò tó kí máa kù kímọ̀ kò wúlò ṣe lọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ẹni tí ó gbóúnjẹ kalẹ̀ tó bá dá síìkì lé ọgbóúnjẹ bí àmàlà bí ìrẹsì ó gbé kalẹ̀ ọba dá síìkì lórí oúnjẹ o ó ti gbóúnjẹ jẹ tó bá sọ fóun kírun lọ́wọ́ fọkàn balẹ̀ tó fi bá wọn ṣe January gbárùn olóhùn kírun lọ́fọkàn balẹ̀ lọ́ba wọn ṣe Kérésìmesì kọ́dọ̀ òun nípa àwọn àlejò lọ́wọ́ wa bá kẹ́sì lé sí níbi tí ọ̀rọ̀ rẹ níbi tó lóde o tún nípa àwọn àrẹ kan lọ́wọ́ wa kẹ́sì lé sí ṣé wọ́n sọ fún ọ pé Jésù ní bàbá láyé mi ṣé Jésù ní bàbá ni ṣé wọ́n mọ̀ pé bàbá nọ́sẹ̀sì nìyí òní ṣé wọ́n mọ̀ pé ìlú gbálùgbé ẹ̀ ló wá ṣe fún àwọn èèyàn dé tí ó da nǹkan mọ́ra tí ó múra bí eléégún fi ẹgbẹ̀rún náírà wò ó ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún márùn-ún tí ó mọ̀ fún wọn ní ẹ̀bùn three hundred two hundred one hundred business gidi ni ọlọ́run mọ iye owó tó ti kó lọ báyìí tó ti tó sì kó lọ ṣẹ́sìn nìyẹn níbo ni bàbá kérésìmesì wà ní bíbélì ẹ̀sìn wọn eré àwàdà ni eré àtàwàdà ni nítorí náà ẹja mọ̀ tá à ń ṣe wò èèwọ̀ ni fún ọ láti kí ẹnikẹ́ni kú ọdún fún ti January èèwọ̀ sì ni fún ọ láti dá òtẹ́ẹ̀lì kan bá kí ọ etí kọ́ ọmọ sọ ni pé àwọn ò sí inú ọdún a sì inú ọdún láyé àti lọ́run a ọdún lọ́jọ́ tòní torí pé òní ni ogúnjọ́ oṣù kẹta fourteen thirty seven ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wo fi mọ òǹkà oṣù tiwa tó sì yẹ ká mọ̀ á ìdí tá a fi mọ̀ á òun ni pé ìjọba Nàìjíríà wọ́n ti sọ wá di wọ́n sọ wá di ẹni tí wọ́n jẹ́ ń bá. lo january february nínú àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n sọ wá di ẹni tí wọ́n jẹ́ nípa ni tọ́ba dá sí pé ìsìláàmù ló mókè nàìjíríà ní ẹ̀ẹ́dì kúrò january kódà tẹ́ bá ń kúrò rẹ̀ ẹ̀ máa ń kúrò rẹ̀ nínú àtàmọ́ inú àtàmọ́ ni wọ́n máa fi sí èyí ẹni pé tẹ́lẹ̀ ń kọ́ déètì mùsùlùmí sílẹ̀ báyìí wọ́n á máa fi òun sínú pé lọ́dọ̀ àwọn kèfèrí o ìtàwọn sí déètì tàwọn sí lónìí ó rèé o àwọn àfi sínú àtàmọ́ kó sì yẹ kó ọmọ ọkọ tó bá fẹ́ kọ nù kó ọmọ ọkọ déètì tiwa sókè kó ọmọ fi tiwọn sínú àtàmọ́ títí tí ọlọ́run ó fi fi òdodo ọ̀rọ̀ rẹ̀ tí ó fi fi borí irọ́ ní Nàìjíríà àti ní gbogbo àgbáńlá ayé lẹ́ẹ̀kan sí i fún wa o láti lọ kí ẹnikẹ́ni lónìí gbogbo ọdún tàbí láti múra bí ọlọ́dún tàbí láti ṣe àṣìlè wa bí ọlọ́dún èyíkéyìí ohun tó o bá ṣe lónìí láti fi ṣàmì ọjọ́ òní òun ṣàmì òòṣà kan tí ń pè ní janus nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ sì ti bàjẹ́ o mọ́ba ẹ̀sìn rẹ̀ jẹ́ o ọdún tí wàá ti bọ́ sẹ́yìn o ìtùnú àwẹ̀ àti iléyà káwọn tó sọ fún mi ní ìsìn o tún di oṣù kẹsàn-án tí í ṣe oṣù rọmọdọ́ọ̀nù òun láà fi ṣe ọdún ìtúnu àwẹ̀ kò sí ọdún kankan ta fún mùsùlùmí ní ọjọ́ tòní àti lọ́la àti lọ́tùnla títí tí rọmọdọ́ọ̀nù fi dé tá a fi ṣe ìtúnu àwẹ̀ àlọ́ ìjẹ̀ká gbọ́ràn o àlọ́ fi wá sí kò ń gẹ́rẹ́ ẹ̀yin tẹ́ ti jẹ̀rẹ́ sí ọdún láàárọ̀ yìí tẹ́ ti bá jẹ ọdún láàárọ̀ etí mo sọ ní kẹ́ ẹ lọ ṣe tètè lọ́ọ̀ni wọ́ọ̀mù kan tó lò tó fi tètè da ìgbẹ́ ìdànù má jẹ́ kó dàìjẹ́sì sínú ẹ̀jẹ̀ rẹ ó léwu má tèmi ni o aláwọ̀ ní já jẹ́ má tèmi o rọ́bà náà bá fi ṣe kùlú bàná bá dàní àdéhìtàná wà á náà bí làdó kàrà ẹ̀ nàgà àǹtà wà á sọ̀rọ̀.